ayọka àyọlò jáde nínú rẹ̀ nìyẹn. àmọ́ ọ̀rọ̀ tá a fẹ́ kà gangan ó wà ní page fifty six. tí a bá wo page fifty six yẹn. ọ̀rọ̀ ìrètí asán ìrètí òfo ọtẹnu sheu ahmada tijani jáde sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ lọ wo ìparí láì kẹta sí láì kẹrin mo kọ́kọ́ fẹ́ ka gbólóhùn kan jáde níbẹ̀ yẹn sheu ahmada tijani sọ pé wà á nà máa ń rọ̀ á ní fakọt gọ̀ọ́yàtùhù yẹ́dókòlù lìjánà bìlà ìsáábìn wàlà ìkọ́bìn wàlà yóò azábù dájúdájú ẹni tó bá fojú gan ní ìní lásán ẹnikẹ́ni tí ó bá fojú gan ní ìní lásán ìyẹn ni pé gbogbo ẹni tí ó wà láyé ní àsìkò tí Shehu Ahmed Tijani wà láyé ṣe mọ̀ pé àwọn tí wọ́n wà láyé nígbà náà tí wọ́n sì láǹfààní láti ọ̀pọ̀lọpọ̀ àdé Shehu Ahmed Tijani kí ni kí wọ́n máa retí lọ́dọ̀ ọlọ́run lórí pé wọ́n kàn rè pàdé ṣéhù ahmada àtìjáni lásán lásán wọ́n rí ìpàdé ṣéhù ahmada tìjáni nígbà tó wà nílé ayé lásán gọ̀ọ́yàtùrù. final destination wọn pàápín ọ̀rọ̀ wọn ìgúnlé ọrọ wọn òun ni pé yẹ́dúkúlù dáná onítọ̀hún ọmọ àwọ̀ inú ọgbà ìdẹ̀ra wíwọ̀ tí ó wà wọnú ọgbà ìdẹ̀ra yìí ó ní àwọn ìròyìn mẹ́ta kan lára ìròyìn àkọ́kọ́ bìlá ìsáábìn iṣẹ́ tó gbélé ayé ṣe kò ní í ṣe ìṣirò rẹ̀ síwájú kó tó wọnú ọgbà àdẹ́ra. ẹni tí ń bẹ láyé nígbà tí Ṣéhù Ahmada Tijani wà láyé tó ní àǹfààní láti rìn pàdé Ṣéhù ahamada àtìjáni tó fi ojúrinjú pẹ̀lú ẹ̀ tó fojú gánni rẹ̀ tójú òun àti ẹ̀ ṣe mẹ́rin pàápín onítàn ègúnlẹ̀ rẹ̀ lọ́jọ́ àlèkìyàmà ni pé ọmọ àwọ inú ọgbà àdẹ́ra inú ọgbà àdẹ́ra tí ọ̀wà wọ̀ yìí ìròyìn mẹ́ta kan bẹ lára rẹ̀ ìròyìn àkọ́kọ́ bìlá ìsáàbìn bìlá ìsáàbìn kò ní í ṣe ìṣirò iṣẹ́ ìròyìn kejì wàlá ìkọ́ọ̀bìn kò ní í jẹ ìtumọ̀ pé kò ní jẹ̀yà ni pé ọ̀nà méjì ni àkọsílẹ̀ sọ pé ẹni tí ó wà àlìjánná ni ó gbà wọ àlìjánná ọ̀nà àkọ́kọ́ wíwọ àlìjánná tààrà láì ní kọ́kọ́ wọ inú iná ọ̀nà kejì wíwọ iná síwájú wíwọ ọgbà àlìjẹ́nà nípasẹ̀ jíjìyà àwọn ẹ̀ṣẹ̀ kan èyí tí Allah kò forí ẹ̀ jì ẹ̀dá àmọ́ tó ga sí pé onítọ̀hún àkídà rẹ̀ àdìọ́kàn rẹ̀ kò yàtọ̀ sí àdìọ́kàn tánẹ́bì ní sí olúwa ẹlẹ́dà irú àwọn bẹ́ẹ̀ tí wọn ò ní ẹ̀ṣẹ̀ tó bà ímánì wọn jẹ́ pátápátá ó lè kọ́kọ́ wọ iná fún ọ̀pọ̀lọpọ̀ ọdún láti fi fọ ẹ̀ṣẹ̀ ara rẹ̀ mọ́ síwájú koto tó ní àǹfààní sí ìṣìpẹ̀ ànẹ́dìwà Muhammad sallallahu alayhi wa sallam koto wa wá wọ inú ọgbà àdẹ́rà ìyẹn ní ọ̀nà méjì ìyẹn ní ọ̀nà méjì tí ẹ̀dá lè gbà wọnú ọgbà ìdẹ̀ra direct entry àti indirect entry ṣéwù amúdá Tìjání wá ń sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá fojú gan ní òun lásán nígbà tó ń wà nílé ayé ó máa wọ inú ọgbà ìdẹ̀ra kò ní ṣe ìṣirò iṣẹ́ àkọsílẹ̀ Islam sọ pé ìṣirò iṣẹ́ ń bẹ fún ẹnì kọ̀ọ̀kan àmọ́ ṣéwù amada tìjáni ọyọ ẹni tó bá fojú gánni rẹ̀ láyé ọyọ ọ lẹ̀ pé òun ò ní ṣe ìṣirò iṣẹ́ síwájú kó tó wà lìjẹ́ náà wọn ò wulẹ̀ ní iṣẹ́ rẹ̀ torí pé ó ti fojú gánni ṣéwù. ahmada àtijani kò sì ní kọ́kọ́ wọ inú iná lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ síwájú kó tó wọ gbàdéra after wọn ò wulẹ̀ ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ wà wàláyò azab wọn ò sì ní fìyà jẹ ìyẹn ni ìyà inú sàréè. kò ní í jẹ ìyà nínú sàréè kò ní í jẹ ìyà lọ́jọ́ àlìkìyàmà kò sì ní í ṣe ìṣirò iṣẹ́ àlìjánná tààrà ni ó lọ Allahu Akbar. ọ̀rọ̀ tí sẹ́wù Ahmada Tijani sọ yìí Suleiman Rọ́jí àti àwọn. olùkún lọ́wọ́ rẹ̀ kí lè rí sí. ẹ̀yin ṣéhù jàǹkànjàǹkàn lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà kí lè rí sí. ṣé ṣéhù ahmada tìjání sọ sọ bẹ́ẹ̀ tàbí kò sọ bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ní kò sọ bẹ́ẹ̀ umul kitaabu yín jàwá erulè màání gbàbùlùkulè àmání ọ̀sọ̀ kò sọ bẹ́ẹ̀. ẹ wá pòdúsì tíra tí ó sọ pé ọ̀rọ̀ tí ṣéwù. Ahmad Tijani sọ yìí wọ́n parọ́ ẹ̀ mọ́ ni nínú tí a yín. ọ̀rọ̀ tí Ṣéwù Ahmad Tijani sọ yìí kẹ́ ẹ sọ pé wọ́n parọ́ ẹ̀ mọ́ ni kẹ́ ẹ mú ẹ̀rí jáde tàbí. ìtumọ̀ tá a túmọ̀ rẹ̀ sí yìí òun kọ́ ni ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èyí ò ṣe gbé lọ sí kóòtù o ohun tí ọ̀gá yín ẹni tẹ́ ẹ tẹ̀lé lẹ́yìn yàtọ̀ sí ànábì Muhammad sallallahu alayhi tó sọ làkàjáde. irú ọ̀rọ̀ tí ọ̀gá yín sọ yìí ànábì ò sọrú ẹ̀ nù sallallahu alayhi wa sallam ànábì ò sọ irú ẹ̀ rí wípé ẹni tó bá fojú gan ní òun lásán ó máa wọ náà tààrà láì ní ṣe ìṣirò iṣẹ́ láì ní jẹ ìyà kankan. láìsí ní jẹ ìyà nínú sàré ànábì wọ sọ bẹ́ẹ̀ rí sallallahu alayhi wa sallam. abubakar sidik kò sọrú ẹ̀ rí umar ọmọ katọ́ọ̀bù kò sọrú ẹ̀ rí ali ọmọ àbí tọ́lìbì kò sọrú ẹ̀ rí usman ọmọ afani kò sọrú ẹ̀ rí kò sí olóríire kan láyé tó sọrú ẹ̀ rí kò sí olóríire kan láyé tó sọ gbólóhùn rí gbólóhùn tó sọ rí kò sí àyàfi ṣéhù ahamada àtijàlá nínú tírà rẹ̀ tó jẹ́ umulikita fún ìjọ àtijàníyà ẹ jáde síta ẹ wá túmọ̀ sí ní fáyé tàbí kẹ wá disónù ẹ kẹ wá disónù ẹ à ń retí yín o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ tíra ni kì í sọ̀rọ̀ kóòtù torí pọ́ dàbí ẹni pé ẹ mọ̀ ju kóòtù lọ bẹ́ẹ̀ sì wulẹ̀ lọ sí kóòtù náà bádájọ́ ò lè ka tíra yìí fúnra ara rẹ̀ yóò ké sí àwọn tí wọ́n lè kà lárúbáwá tí wọ́n lè túmọ̀ rẹ̀ pé ṣé lóòótọ́ lọ̀rọ̀ ẹ wà lókìrà yìí kí sì ní túmọ̀ rẹ̀ ṣé ẹ ti rí pé ìrètí asán ìrètí òfo ń lọ̀rọ̀ yìí jẹ́ ṣé ara ń tẹ́ mi lérè yìí tẹ́ fi di ẹni tí ń gbé fọ́tò ṣéwù kọ́ra káàkiri ìgboro ohun tẹ́ ń gbẹ̀mí lérè tẹ̀fi lẹ fọ́tò ṣéwù mọ́lé ẹ̀sìn wá di ẹlẹ́bọ ẹ̀dẹ̀ ẹlẹ́bọ ọ̀sán gangan ẹjẹ́ àtẹ̀wájú ààrẹ ọjọ́ mùsùlùkùn ọ̀rọ̀ tí mo kà yẹn nínú párágíráfù àkọ́kọ́ lójú ewé fifty six nínú jawahiru alimahani wàbúlùkù àlè àmàní fi fẹ́ìdì abil abbas àtijani. ọwọ́ a tún ń sọ àwọn ọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ lábẹ́ tọ́píìkì tó pè ní alifaslu sani fi fọ́dùlì wírídìí wàmọ́ àádàlọ́wùlì tààlì wàsífàtìlì mùrídìí wàhálì yìí wàmá yakutọ́ àhú wàmá yakutọ́ ọ̀hú á ní ustaazi yìí ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an. ó tún wá ń bá a lọ ó ń bá a lọ ó ń bá a lọ ẹ tún wá gbọ́n tó sọ. ó ní kúlìtì wàhálì yìí àlìkàràmà àlìàzìmà alimikidar ṣe rí àpọ́nlé yìí àpọ́nlé ńlá yìí àpọ́nlé ńlá yìí àpọ́nlé ńlá yìí àpọ́nlé tó bú àyà tó tóbi yìí tí í ṣe dùkúlù lìjánà bìlá ìsábín wàlá ìkọ́bín tá a sọ lókè yẹn wípé wíwọnú ọgbà ẹ̀dẹ̀ra láì ní ṣe ìṣirò iṣẹ́ láì sì ní jẹ ìyà lọ́jọ́ àjíǹde limani akada wiridihi ọ wà fún tó wà fún ẹni tó gba ọwọ́ wírìdì ṣéwù ahmada àtìjáni. àpọ́nlé ńlá tó bu àyà yìí tí í ṣe wíwọnú ọgbà àdẹ́ra láì ní ṣe ìṣirò iṣẹ́ láì sì ní jẹ ìyà kankan èyí tí ń bẹ fún lemani akada wírídàhùn fẹ́ni tó tẹ́wọ́ gba wírídì rẹ̀ àwọn wírídì rẹ̀ bíi sọlátólì fati bíi jẹ ọlátólì kàmáàlì bíi tùjínà Wadukuli wàlìdẹ́yìí wà àzìwájìí wà zùrìyàtìí tó tún ń bẹ́ẹ̀ fún àti bí wíwọnú ọgbà àdẹ́ra yóò ṣe wà fún àwọn bàbá àtìyẹ ẹni tó gba wúrìdì wúrìdì tìgáníyà àwọn òbí ẹ̀ méjèèjì wà azuwájì àti àwọn ìyàwó rẹ̀ wà zùrìyàtì àtàwọn ọmọ àtọmọ ọmọ rẹ̀ ọlá yìí ọlá ọlá ńlá yìí ọlá tó bú àyà yìí tó wà fún ẹni tó bá gba wúrìdì tìjà níyà. ẹni tá a mọ̀ sí mùrídì Ṣéhù Ahmada Tijani ẹni tó bá gbọ́wọ́ wíìrìdì rẹ̀ náà ń pè ní mùrídì Ṣéhù Ahmada Tijani ọlá ńlá tó bú àyà yìí ti ń bẹ fún òun àti àwọn òbí ẹ̀ méjèèjì àti àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ àtọmọ ọmọ rẹ̀ pé wọ́n máa wọ àlìjánná láì ní ṣe ìṣirò iṣẹ́ mùrídì kan lójú ọ̀nà tọ̀ríkọ̀ Tìjàníyà Shehu Ahmada Tìjàní ó fún ní ìrètí wípé fún wípé ó gbawọ́ wíìdì Tìjàníyà tòun ìwọ máa wọ àlìjánná àwọn bàbá rẹ méjèèjì àti bàbá rẹ àti ìyá rẹ tí wọn gbọ́wọ́ wọn wà lìtàn náà pẹ̀lú rẹ àwọn aya rẹ tí wọn gbọ́wọ́ wọn wà lìtàn náà pẹ̀lú rẹ àwọn ọmọ rẹ àtàwọn ọmọ ọmọ rẹ wọn wà lìtàn náà pẹ̀lú rẹ bìláyìí sáábì wà láyìí kọ́ bí gbogbo wọn ò ní ṣèṣirò iṣẹ́ wọn ò sì ní jẹ ìyà kankan ní ọjọ́ àlìkìyàmà. oníṣẹ́ rí ọlá náà lámútàkọ́ lè áhàdín mínàlẹ̀ àwùlíyà irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí sí ẹnìkan nínú àwọn wòlíì ọlọ́run kò ṣẹlẹ̀ rí nínú kò ṣẹlẹ̀ rí sí ẹnìkan nínú àwọn wòlíì ọlọ́run pé àwọn wòlíì ọlọ́run bí irú ṣé ó Tìjání táwọn náà gbé ojú ọ̀nà tọ̀ríkọ̀ Tìjání yà kalẹ̀ kò sí irú ọlá báyìí fún mùrídìí wọn. wàlá bàlágà náà mi ni àkàbárì sàdátì náà àlè àwòlíyà àní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. kò dé tí ìgbọ́ wa látọ̀dọ̀ àwọn aṣíwájú wa tí wọ́n jẹ́ wòlíì lójú ọ̀nà tọ̀ríkọ̀ mìíràn yàtọ̀ sí ti tọ̀ríkọ̀ àtìjàníyà. wà ìwọ́ka aláhùn anna man ra'a man ra'ahum yadkhulul janna bó tilẹ̀ jẹ́ pé ohun tá a gbọ́ pé yóò ṣẹlẹ̀ sí àwọn mùrídì sí wọn ni pé anna máa ń rọ̀ á máa ń rọ̀ á hú ohun tá a gbọ́ nípa tiwọn ni pé ẹni tó bá rí mùrídì tiwọn sójú ẹni tó bá rí mùrídì tiwọn sójú tó fojú rinjú pẹ̀lú ẹ̀ òun ni pé yóò wọ àlìjánná yóò wọ àlìjánná nígbà tẹ́ni tó bá rí mùrídìí bá wà àlìjánná kí wá ni yóò jẹ́ ìgúnlẹ̀ fún mùrídìí tó rí ṣéwù gan tó jẹ́ ṣéwù tọ̀ríkọ̀ automatically àlìjánná ti fi ṣú ọba kà nìyẹn ó ti wà guaranteed nígbà tí ẹni tó ẹni tó bá rí mùrídìí ṣéwù tó bá wà lìjánná mùrídìí fún ara rẹ̀ níbo ni ó wọ̀ àlìjánná ó ní ọlá yẹn nìkan ló wà fún àwọn ṣéwù míì táwọn náà jẹ́ ṣéwù tọ̀rí kọ̀ ọlá tí wọn jù yẹn lọ ẹni tó bá rí mùrídìí wọn sójú yóò wà lìjánná definitely mòrídì tọ̀ríkọ̀ mi yóò wà lìtẹ̀ náà ẹni tó bá tún wá fojú rí mòrídì tọ̀ríkọ̀ yẹn òun náà ṣe kí ni yóò wọ àlìjánná onírú àwọn àwọn ṣéwù tírú rẹ̀ wà fún nínú àwọn aṣíwájú òun àwọn tí wọ́n kọ́kọ́ ti ń dá tọ̀rí kọ̀ sílẹ̀ síwájú kó ń tó dá tòun sílẹ̀ àwọn ṣéwù bẹ́ẹ̀ láti rí Sheikh Abdulkadir Al-Jilani rahimahullah wa sayyidi àti maulahu At-Tuhami. ó tẹ̀síwájú ó ní lámúyúńkọ́l ani ahadin min ahùláyé ádámìlì sábì wàlẹ̀ ìkọ́bí lè àṣìhàbì aw lè máa ń rọ ààhù aw lè máa ń rọ ààhù ó ní wọn ò gba ọ̀rọ̀ wá wọn ò gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wá. láti ọ̀dọ̀ ẹnìkan nínú gbogbo àwọn wòlíì tó síwájú Ṣéhù Ahmadu wípé ọmọlẹ́yìn àwọn Ṣéhù yẹn kò ní í ṣe ìṣirò iṣẹ́ kò sì ní kọ́kọ́ jẹ́ ìyàtọ̀ tó wọ àlìjẹ́nnà li fún àwọn mùrídì yẹn a ó lè máa ń rọ ààrùn tàbí fẹ́ tó bá fojú gan ni mùrídì náà ó ní kò sí ẹ̀rí kankan tí wọ́n gbà wá látọ̀dọ̀ ẹnì kankan tó ń sọ pé àwọn ọmọlẹ́yìn àwọn ṣéwù yòókù tí wọ́n jẹ́ aṣíwájú òun tó ní kálukú wọn náà nítorí kọ́ tiẹ̀ pé àwọn ọmọlẹ́yìn wọn àtẹnitọ́ bá fojú rí àwọn ọmọlẹ́yìn wọn o pé wọ́n wà àlìjẹ́nnà láì ní ṣe ìṣirò iṣẹ́ láì ní kọ́kọ́ jẹ̀yà kí wọ́n tó wà àlìjẹ́nnà rárá o ọ̀wọ́ pé wọ́n wà àlìjẹ́nnà ló wà nínú ohun táwọn rí kà nípa tiwọn àwọn ó ṣe ìṣirò iṣẹ́ àwọn ó sì kọ́kọ́ jẹ ìyà nínú iná kí wọ́n tó wà àlìjẹ́nnà. kàmà wàkọ̀ àti sheikhina ahmada àtijani gẹ́gẹ́ bí irú eléyìí tí a sọ pé ó máa ṣẹlẹ̀ fún pé àwọn wà àlìjánná tààrà wọn ò ní jẹ̀yà nínú sàréè wọn ò ní ṣe ìṣirò iṣẹ́ lọ́jọ́ wọn ò sì ní kọ́kọ́ wọ inú kí wọ́n tó wọnú ọgbà àlìjánná ṣéwù ahmadu tìjáni nìkan ni ó ní àpọ́nlé ńlá yẹn o. wàyí kánúkú lùhùn zákàrú dùkú làlìjánná dámnà bó tilẹ̀ gà sí pé ìkọ̀ọ̀kan àwọn ṣéwù yẹn tí wọ́n ti síwájú ṣéwù ahmadu tìjáni táwọn náà dátọ̀ rí kọ̀ọ̀kọ̀ọ̀kan sílẹ̀. Si bó tilẹ̀ gà sí wípé wọ́n sọ̀rọ̀ nípa wọn pé àwọn ọmọlẹ́yìn wọn wọ́n máa wọnú ọgbà àlìjẹ́nnà ṣùgbọ́n àwọn tí wọ́n wọ́n lè jẹ̀yà nínú sàárè wọ́n ó ṣe ìṣirò iṣẹ́ wọ́n ó sì kọ́kọ́ wọ iná kí wọ́n tó wọnú ọgbà àlìjẹ́nnà àmọ́ ní ti ọmọlẹ́yìn ṣé wàá mẹ́ta tìjà ní wọn ò ní jẹ́yà nínú sàré wọn ò ní ṣe ìṣirò iṣẹ́ lọ́jọ́ àlìkìyàmà wọn ò sì ní kọ́kọ́ wọ inú iná kí wọ́n tó wọ inú ọgbà àdẹ̀rà. láàkìnì àdìyí kùsùsì ìyá nìṣẹ̀yídìínà ahmada àtijani wàlẹ̀ hasihadi. oníṣẹ́ rí pírífílẹ́jì yìí kùsùsì ìyá yìí pírífílẹ́jì yìí oore àdáyẹrí ó wà fún Ṣéwù Ahmada Tijani àti àwọn mùrídìí rẹ̀ àwọn èèyàn rẹ̀ àwọn nìkan àwọn nìkan ni wọn ò ní ṣèṣirò iṣẹ́ wọn ò ní jẹ̀yà nínú sàréè bẹ́ẹ̀ sì ni pé wọn ò ní kọ́kọ́ wọ inú iná kí wọ́n tó wọnú ọgbà náà wà má àádá pẹ̀lú ohun tá a wá sọ yìí o kọ́ọ̀là sheikh ahmada àtijani muhaziran li ashabi sheikh ahmada àtijani ọmọ tó ń kìlọ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ń kìlọ̀ fún àwọn mùrídì rẹ̀ wàmúrísìdánláhùn lè máa fi yí sọ̀lá òhùn ó ń bá wọn sọ̀rọ̀ ó ń tọ́ wọn sọ́nà ó ń tọ́ wọn sí ohun tí ó tún ṣe wọ́n láǹfààní ok lẹ́yìn tí sehu ahmed Tijani tó ti gbé ọ̀rọ̀ ńlá yìí kalẹ̀ wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin ojú ọ̀nà tòun àti ojú ọ̀nà míì nínú ojú ọ̀nà àwọn onísúfí òun ni pé kò sẹ́rì kò sí ẹ̀gbà wá kò sí ìtọ́kasí kò sí ọ̀rọ̀ tó ń fi rinlẹ̀ wípé gbogbo àmọ́lẹ́yìn wọn wọn ò ní jẹ́yà nínú sàárè gbogbo ọmọlẹ́yìn wọn pé wọn ò ní ṣe ìṣirò iṣẹ́ tàbí pé wọn ò ní kọ́kọ́ wọ inú iná kí wọ́n tó wọ àlìjánnà àmọ́ ní ti tòun o àti àwọn ọmọlẹ́yìn òun lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà àwọn ní tàwọn àwọn ò ní